rìn ká fẹsẹ̀ kọ káwẹni tí ó ṣe ni pẹ̀lẹ́ ayé tó tó ayé mojúbà ènìyàn fẹ́ ni fọ́rọ̀ orí ẹni ní í yọ ni ipò púpọ̀ tá a bá wà láyé ká máa dúpẹ́ báyìí òun ló tọ́ torí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọpẹ́ lọ kò sẹ́ni tó da tán kò sẹ́ni tó pé tán kò sẹ́ni tó mọ̀ tán àmọ́ ọlọ́wọ́n ọba àti ẹlẹ́dàá wa báyìí òun ló ń kó wa yọ nínú ewu gbogbo nítorí náà ká máa fi gbogbo ọjọ́ ayé wa ká máa fi dúpẹ́ fún ọlọ́run tó dá wa bákan náà ká bá tún dúpẹ́ lọ́wọ́ orí ẹlẹ́dàá wa pé orí mi ẹlẹ́dàá mi gbémi débi re má gbàbọ̀dè bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣe kí ni ẹsẹ̀ mi náà gbémi débi re jẹ́ kí n fi ẹsẹ̀ kí n fi rìn dé ibi tí màá ti ṣe eré tí màá ti là láyé èyí ni àdúrà mi lẹ́ni àti fẹ́yìn olólùfẹ́ ètò Miliki Express mo kí wa káàbọ̀ sórí ètò yìí ètò Miliki ká Miliki Kama miliki mílíkì ẹ ọyá ká má mú kúlùmù kẹ ká má mílíkì kẹlẹlẹ ká má mú kúlù ẹ ká má mú orúkọ tèmi ni Bímbọ́ Badmus madiva sexy ọmọge tó wà talented alóyin lóhùn bẹ́ẹ̀ ni akọrin bí ẹni ń jẹ̀kọ́ tá a bá ń gbọ́ akọrin bí ẹni ń jẹ̀kọ́ bẹ́ẹ̀ ni èmi náà ni èmi náà kọ́ ọlọ́run ọba elédùmarè torí pé ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ kẹrẹ wá pòbi sùn báyìí òun ló pọ̀ ọmọ dúpẹ́ báyìí wípé ikú ò pa mí mo wà láàyè wọn lálàáfíà láti lè ṣe kíni láti máa polongo ohun rere tí olúwa ti ṣe nínú ayé mi èmi náà wà lọ́mọ ẹ̀gbá lẹ́sàbí tí gbàrẹ̀ lójógún agbóhùn àkàlà ìjà ikùn mi ti ṣe kíni tí ń kú mọ́ lórun àbọ̀ fún mi máa ń sọ kò sóhun torí pé ẹ gbádùn mi lákọ lábo bílọ̀ gẹ̀rẹ̀ ṣe bá rí lẹ́ni mo kó ohun tó pọ̀ wá fún wa lórí ètò ẹ ti mọ̀ pé tí máa ti dé sórí ètò yìí báyìí fàájì unlimited ti bẹ̀rẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ ni ká máa mílíkì ká máa mú kúlú mú kẹ̀kẹ́ bákan náà mo ti wá fún wa ní ohun tó ń lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà mo ní ohun tí mo fẹ́ fún wa eh, ní ní ní ọ̀sẹ̀ yìí nípa olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àmọ́ wá wí pé òwe àtìmọ̀ náà ó wà lórí ètò yìí bákan náà náà fàlàṣe kìíní láti lọ sórí pópó tí máa ń gbọ́ on the street lórí pópó láti lọ gbọ́ láti lọ mọ ohun tí àwọn èèyàn mọ̀ nípa àwọn orin tí a máa fún wọn láti kọ ẹ wo ẹ má gbé kúrò lórí tẹlifíṣàn Orísun torí pé èso Miliki Express ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó yẹ ká lọ fi orin Ọlámídé science student bẹ́ẹ̀ ni ó yà kò ṣe é kò ṣe é gbò kò ṣe é wọ́n ti pe omi gọ́tà ẹ máa kí n kọ́tọ́ fún wa ẹ ká lọ gbóòórùn Ọlámídé tó pé àkọ́lé ẹ̀ ní science student ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀. àwọn ọmọ science ẹ wò kí n má kọ̀rọ̀ fún yín nígbà tí mo wà ní ẹ̀kọ́ gíga gíga science class ni mo wà àmọ́ ẹ̀rí ibi tí mo ti bára mi lásìkò ìtòrí pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ àwọn a student nìyẹn ni wípé abínibí yàtọ̀ sí abínitì bẹ́ẹ̀ ni Ọlọ́run tó dá wa ó dá wa tẹ̀bùntẹ̀bùn ẹ̀ ó dá wa ohùn mú ó ṣe dára pẹ̀lú ohun tó dára pẹ̀lú Bimbo Badmus sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo tún wá jẹ́ olórin tẹ́ bá ń wá olórin tó ń kọ aládùn high life gospel bẹ́ẹ̀ ni a tún fi ṣe kí n àjùjú àfi ń gbàlẹ́gbẹ̀gbẹ̀ yìí náà ọlọ́lá èlò ní tèmi dájú àṣekí ni àfihàn gba lẹ́gbẹ̀ẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ọ̀mí náà kọ́ ọlọ́wọ̀n ọba Elédùmarè òun náà ni èrò lámìlé tí a gbọ́ tán yẹn ló bí ohun tí mo sọ pàtó sọ̀rọ̀ nípa science student inú ara máa ń mix chemical pọ̀ inú chemistry àpò àpò àpò pọ̀ ẹ wọ abala sábà báyìí abala entertainment news bẹ́ẹ̀ ni ìròyìn ìdárayá lọ́sẹ̀ yìí mo lóhun tó pọ̀ fún wa ẹ ká lọ gbọ́ ohun tó lọ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ lára àwọn olùmọ̀ọ́ká wa à ń bọ̀. gbajúgbajà olórin tàkasúfè Davido sọ ọmọ rẹ̀ tuntun ní orúkọ tí a ò bá gbàgbé wípé ní lọ́ọ́lọ́ yìí ni gbajúgbajà Davido ṣe ìgbéyàwó ráńpẹ́ pẹ̀lú aya rẹ̀ Chioma tí ọ̀rọ̀ náà sì di tọrọ fọ́nkálé sórí ẹ̀rọ ayélujára àmọ́ ní báyìí Olódùmarè ti fọmọ tuntun tàwọn lọ́rẹ tí olórin ọ̀hún sì wá sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ tó sì sọ ọmọ tuntun náà ní orúkọ ó sì pe orúkọ rẹ̀ ní David Adedeji Ifeanyi Adeleke Junior pẹ̀lú àkọlé tó tún kọ sí wípé ọmọ ọba ti dé ọ̀pọ̀ gbogbo àwọn ìlúmọ̀ọ́ká àtolórin àti àwọn òṣèré ló lọ sí orí ẹ̀rọ ayélujára náà láti kí i wípé ó kú ewu ọmọ tuntun ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin Bọ́sẹ̀ Ọ̀làdìmẹ́jì ti fárígá wípé òun kò fẹ́ ọkọ mọ́ Bọ́sẹ̀ ló sọ̀rọ̀ yìí di mímọ̀ pé òun ń lọ kúrò nílé ọkọ òun látàrí ẹ̀sùn lúlù àti ìfipábánilò láti ọ̀dọ̀ ọkọ òun lẹ́yìn tó bá ti mutí yó. ọ̀rọ̀ yìí wáyé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn tó sọ wípé ó ti tó ọdún méjì gbáko tí òun ti ń farada ìyà àti ìfipábánilò tó sì ti ń lọ sórí okùn ẹ̀mí òun lásìkò yìí gbangba-gbàǹgbà ló sọ̀rọ̀ yìí jáde wípé òun ò ṣe mọ́ pé ó tó gẹ́ alùbàtà kan kì í dárin bóun kò lè dúró kí ọkùnrin fi lílù dá ẹ̀mí òun légbodò àti wípé lóòótọ́ ni ọkùnrin náà kì í dédé lu òun tàbí wu irú ìwà bẹ́ẹ̀ àfi tí ó bá ti mutí yó kẹ́rì ó wá ń gba àwọn obìnrin nímọ̀ràn láti má ṣe fẹ́ ọkùnrin látàrí ohun tí wọ́n ń rí gbà lọ́wọ́ rẹ̀ gbajúgbajà adẹ́rìn-pòṣónú Bennett Chinedu Daniel tí gbogbo ènìyàn mọ̀ sí acapella ṣe ètò ìdẹ́rìn-pòṣónú rẹ̀ ti ọdún yìí tí ó pè ní My Mike and I Season Three ní ogúnjọ́ oṣù kẹwàá ní gbọ̀ngàn ilé ìtura Èkó Hotel níbi tí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ti kẹ́yẹ pẹ̀lú rẹ̀ ọjọ́ ẹ̀rín pátágbà ní ọjọ́ náà tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì tú jáde láti wá rẹ́rìn àti láti dárayá pẹ̀lú acapella acapella kó ṣáà fi ìmoore rẹ̀ hàn ó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn fún ìsúgbà tí wọ́n súgbà òun pàápàá iléeṣẹ́ virtual media network tí wọ́n ní Nigezie Orísun Isimbido Area ten àti Nollywood Plus. gbajúgbajà olórin ẹ̀mí evangelist Lanre Tẹríba Toríṣe ṣe àjọ̀dún ọdún kẹrin tí ó dá orí òkè àdúrà rẹ̀ sílẹ̀ ìyẹn orí òkè Síónì àjọ̀dún ọ̀hún ló wáyé níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ti parapọ̀ pẹ̀lú rẹ̀ láti bá a ṣàjọyọ̀ láìpẹ́ yìí àwọn bíi evangelist ṣẹ́gun ajídára evangelist paul friday ọmọ abúlé èjìrẹ́ adégbòdù ìfẹ́mìdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi àjọ̀dún náà ni atóríṣe ti gbàdúrà fún àwọn ènìyàn tí ó sì ń jẹ́rìí ọ̀pọ̀ ohun rere tí àwọn ènìyàn wọ̀nyí ti rí gbà láti ọ̀dọ̀ olódùmarè látìgbà tí orí òkè náà ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣàìsọ fún àwọn oníròyìn wípé lóòótọ́ ni òun ní ìpè wòlíì àti láti da orí òkè sílẹ̀ wípé kí àwọn ènìyàn má ṣe fẹnu kéré tàbí tàbùkù ìpè Ọlọ́run lórí òun. a ti lọ bẹ́ẹ̀ ni a dé bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ ohun tí mo mú wá fún wa lórí abala ìròyìn ìdárayá fóun sọ́nà láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ̀dẹ̀ ti rí i pé mo ṣe máa sọ fún wa pé gbogbo ohun tó ń dán kọ́ wúrà bákan náà ìkábàyì kò dọ́gba ẹ ká má wo àgọ alágò báyìí ká má wo fi ṣiṣẹ́ ẹ ká sọ lọ́jọ́ sí orin Mr Easy tó feature Simi tó pe táìsì ẹ ní I surrender à ń bọ̀. I surrender. I surrender to your lẹ́kẹ̀dí o. I surrender. Ẹ wo Mr Easy àti Simi ni wọ́n fún wa ní orin aládùn ti àṣẹgbọ́tọ̀ yẹn. Ẹ wo ẹ ká sọ ọjọ́ ká sọ lọ danza ká lọ fi orin tiwa Savage àti Zlatan ká fi ṣe Hmm, fàájì fàájì lórí Miliki Express ṣótán ṣótán o ṣótán ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. wọ́n ní mi ò mọ̀jú lé àdúrà lójoojúmọ́ bọ́rí mi lọ́nà ilé àdúrà wa máa pẹ̀gọ́ mi ẹ wá ló tún ti ń lọ da da. Hmm? ah olúwa bá mi King Sunny Adé ni wọ́n kọ orin ìyá ọkọ mania abidisa obìnrin King Sunny Adé ni wọ́n kọ orin alálù tí mo fún wa yìí bẹ́ẹ̀ ni orin ìdẹ́pọ̀ ogun ẹ wo tá a bá gbọ́ ogun lọ wàá tún máa wí pé bàbá àdúrà rọra mi àgbẹ́sẹ̀ èmi ló ń bá mi yẹn o ọlọ́run mi dákun wá gbé mi níjà ẹ wo orin yìí ṣe kí ni ó pọ̀ ó pọ̀ nítorí pé ẹ́ nítorí pé ìwọ ni kí n dojú ti ni. ẹ wo àwọn bàbá wọn ti kọ orin aládùn orin ọlọ́gbọ́n orin àdúrà tó pọ̀ sẹ́yìn ẹ wò máa máa ṣe kí ni máa fi ṣe ẹ̀tọ́ fún wa lórí ètò yìí láti máa fún wa láwọn orin àwọn orin àtijọ́ àwọn orin aládùn táwọn bàbá wa tó ti kọ fún wa àá wàá fi ṣe àá fi ṣe ìjíròrò bẹ́ẹ̀ ni màá kọ́ ẹ̀ parí ẹ̀ máa wàá kọ́ fún wa tọ́ fáwa tí àti ẹ̀ láǹfààní láti mọ orin àbí tá àti ẹ̀ gbọ́ máa kọ́ fún wa tọ́ máa fún wa ní orúkọ ẹni tí ó kọ orin kí a lè láǹfààní láti lọ bóyá download ẹni àbí ká ra síìdì ká gbọ́ ká lè mọ àwọn orin dáadáa ẹ̀wẹ́ ká ṣe lọ wá fi orin Wizkid ká ṣe kí ni ká fi ṣe fàájì díẹ̀ ó yá sọkọ sọkọ ẹ sọkọ sọkọ sọkọ hmm, sọkọ sọkọ bèbí o ẹ ká forin Wizkid ká fi ṣe fàájì díẹ̀ à ń bọ̀ ó ní kájọ ránpọ́ lẹ́nu àmọ́ òǹfà fún báyìí kò jẹ́ àròjù báyìí lórí ètò Miliki Express tọ̀sẹ̀ yìí kẹ́ máa gbàgbé gbogbo àwọn tí àjọ ṣe ètò yìí lè ní máa sọ fún wa pé ká fi ọpẹ́ fún ẹni tọ́pẹ́ yẹ láti orí ọ̀gá wa aláṣẹ tẹlifíṣàn Orísun tó yẹ kẹ́ máa láǹfààní láti máa gbádùn sinimá oríṣiríṣi pàápàá jùlọ láti máa rí àwọn oríṣiríṣi sọ̀rọ̀sọ̀rọ̀ tó rẹwà tó lọ́pọlọ tó lọ́gbọ́n tí wọ́n kí ni tí wọ́n da gájá jùlọ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa pátápátá olórí oko bambam bákan náà ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú wa nílé agodo lájọ́ ń ṣe ètò yìí láti ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ ń rí wa gbọ́ dórí ìmúra wa ẹ̀ ń rí wa wò àwọn kan lọ́wọ́ lẹ́yìn ìtàgé tí wọ́n yẹ kí gbogbo ohun tí à ń sọ yìí kí ó ṣeé ṣe torí pé ẹ ẹ àjọṣepọ̀ ni bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè àjọṣepọ̀ wa báyìí mo ṣe máa ń sọ kò ní bàjẹ́ ẹ má wàá gbogbo ìpolówó ọjà bí mo ṣe máa ń sọ òun ní àgúnmu ẹ wá polówó ọjà yín lórí tẹlifíṣàn Orísun ẹ ti mọ̀ pé Orísun òmìnira àkínpẹ́nikẹ́ni ṣọ̀tá bákan náà tẹlifíṣàn Orísun àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ẹ wá polówó ọjà yín torí pé tẹ bá ṣe ń bá báyìí ẹ wo ajé òkùnkùn sọ ajé báyìí yóò bugbàjẹ́ ni ẹ lè kàn sí wa ní orí facebook wa www.facebook.com slash orisun tv tàbí lórí twitter àti instagram wa at Orísun TV pàápàá jùlọ lórí website wa www.orisun.tv ẹ bá wọ pé Bimbo Badmus fẹ́ bá sọ̀rọ̀ ẹ lè kàn sí mi lórí Instagram at officialmadiva tẹ bá ṣe ń fọ́lọ̀ mi báyìí ní mọ̀ fọ́lọ̀ yín ẹ wá slide DM mi ẹ má wọlé kẹ́kẹ́ báyìí báyìí ìmọ̀ àdáyín lò bákan lórí facebook mi bimbo badmus madiva ẹ tẹ̀lé mi màá tẹ̀lé yín padà ẹ dẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ sọ ohun tí ẹ fẹ́ kí a ṣe fún yín gbogbo pátá báyìí náà ni òun ni a máa dá yín lóhùn tí a máa ṣe ẹ wo àwa ń lọ ó dìgbà ó ṣe ká máa fi kú yàrá wa ká máa fà ẹ ó yá àwa ń lọ ó dìgbà ó ṣe ká máa fi kú yàrá wa ká máa fàrùn yàrá wa bẹ́ẹ̀ ni ẹ wo ẹ ṣe mi nílé iṣẹ́ rere ìgbéga yóò jẹ́ tiwa ṣé wá rí oṣù bàbà tá a dé yìí oṣù bàbà tá a wà yìí kò ní kó wa lọ́mọ lọ kò ní kó wa lẹ́bí lọ kò ní kó wa dúkìá lọ a jọ kíra wa merry christmas a tún wá jọ kíra wa happy new year ẹ kó wọ́n sì máa lọ ẹ kì í fi orin sí mi kì í ṣe ìlọ ó wà ń bẹ̀ ó yá ó ti ya gèlè lọ síbi ìyàwó èyí tún le gan o ó ní ìjọ tí mo jó lànà o kò máa tó mi rárá ẹ ayé tí mo jẹ lọ́jọ́ yẹn ṣe ire o.